Keep watching. Wo Oya Ajakalo, we are together. My name is Kenny Black. Hey, Baba! wo lórí ogun ààrẹ Gani Adams àgbọ́pẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ebú kọ́ leléyìí o mo kàn ń mú mọ̀ràn wá ní ìmọ̀ràn ni bìkọ́ ta bá sọ kékeré sí àwọn boys máa bọ́ta máa bu àwọn bọ́ọ̀sì kan bá bọ́ta tó bá gbé mi mo wà á lé bí kíni bí yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ ló pọ̀ jù lé ayé yìí mo kúnlẹ̀ gan mọ́ afu ground èmi ò rẹ́ni láti báyọ̀ kankan tó kọ ọ̀rọ̀ bọ̀ kí lẹ̀ ń ṣe kí làwọn ọba wa ń ṣe kí ló lórí ogun kóòtù òjìire ń ṣe tó fi mú ọmọ wọn mọ́lẹ̀ tá a bá wí tán ẹ̀ ní pé òfin Benin Republic yàtọ̀ sí ti Nàìjíríà Lady K àtàlájì Jamiu kí náà ṣe wọ́n múyàn méjìlá wọ́n rìlíìsì èèyàn mẹ́wàá sórí àwa Yorùbá pé. wọ́n múyàn mẹ́wàá ní nàìjíríà fún the same ẹ̀sùn ní the same day the same time the same minute ní wọ́n kó gbogbo wọn sí inú jail ẹ wá ń release èèyàn mẹ́wàá ẹ fèèyàn méjì lẹ̀ gbogbo àwọn bàbá wa nílẹ̀ kò tó jìnnà ẹ dákẹ́ ẹ̀yin tẹ́ ẹ tiẹ̀ lè dákẹ́ lórí ti ti lórí ìtààmú yín tó wà nínú ìlú nàìjíríà tẹ́ ẹ lè sọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀rù fúlàní. bẹ́ẹ̀ máa wá sọ̀rọ̀ lórí tọmọ yín Ìgbòho Ìgbòho rẹ̀ gbọ́dọ̀ kú síbẹ̀ tóró sìnkì à ń tẹnumọ́ ẹ̀yin bàbá wa bàbá wa Ọbásanjọ́ ẹ dákẹ́ ẹ lè sọ̀rọ̀ ti sọ wá dọ̀bọ̀ títí títí tí Fúlàní change wa títí títí ó ti sọ di gba ọ̀gẹ̀dẹ̀ Fúlàní ti sọ gba ọ̀gẹ̀dẹ̀ ẹ̀ ń gbọ́ ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ wọn ọ̀gẹ̀dẹ̀ lẹ́yìn jẹ Fúlàní dẹ̀ ó ní tó fi ń jẹ fúnra wọn o àwa ń gbọ̀gẹ̀dẹ̀ àwọn ń ka dọ́là wọ́n mú gbogbo náírà wa wọ́n chẹ́ǹjì ẹ̀ sí dọ́là ẹ imagine dollar is one dollar to five fifty nígbà tẹ́mi wá sí Amẹ́ríkà one dollar to eighty naira ní ìgbà tẹ́mi wá sílùú yìí mi ò lè gbàgbé láyé torí mo ṣẹ́wó mo rẹ̀ mú dání one dollar to eighty naira ó ti wá di one dollar to five hundred and fifty bí ọdún ṣe ń wá bẹ́ẹ̀ ni dollar Nigeria ń worst sí ẹ wo ye pounds pounds is like almost seven àbí eight hundred tí mi bá ṣe mistake ẹ jọ torí ọlọ́run a dẹ̀ ń sọ tá a bá ní ká ṣíà àwọn kan tún wá bí wọ́n máa ṣépè wọ́n máa bú wa wàhálà àmọ́ nǹkan tá à sọ àná sì dúró lórí wọn nàìjíríà ṣé mi ni mo sọ jáde gbẹ̀ngà ti kú ti pẹ́ o kíní tí Gbẹ́ngà ṣe is nineties ni o mi ì mọ date mi ì mọ bọ̀ mo mọ̀ pé nineties ni mo lè má mọ nọ́mbà yẹn but I know it's nineties ẹ ní nǹkan kan tá a ṣe sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọmọ ọba ń bí tẹ́ ń káwọ́ gbéra tá a bá wí tán àwọn kan á ní ti sọ fún Sunday kò gbọ́ wọ́n sọ fún Sunday kò gbọ́ ni kó ṣe kú sípò kà. Si wọ́n sọ fún Sunday kò gbọ́ ló ní kẹ́ ẹ má pa bàbá kọ́ má pa bàbá àwọn parent àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n àtàwọn bàbá ẹ̀ mọ́ kọ́ má rẹ́pù wọn mọ́ àrẹ̀ jókòó ẹ mọ̀ pé mi ò ń bú ebu ńjọ́ tí mo ti ṣe mi ń bú wọn èmi ò dẹ̀ rẹ́dì láti bú anybody ìjọba ò lè wá mi torí mi gan mọ òfin níbi tí mo wà ìlú òfin ni mo dẹ̀ mọ òfin so tó bá máa mú mi àwọn náà mọ̀ nǹkan tó máa kà torí èmi gbọ́ mo dẹ̀ já gan mo já mo já kutukutu ọmọ ìgboro ni mí.

ó ní awusa ti ní ohun ìjà yíbò ti ní ohun ìjà tí gbogbo wa yìí dẹ̀ ti mọ̀ yorùbá ní ohun ìjà kàkà bẹ́ẹ̀ à ń ba wa jẹ́ ni ó ní orí wọn nàìjíríà ilẹ̀ dúró sí and our people ti demand separation for long fokin time so kí ló wá ń ṣe wá nǹkan inú mi dùn gbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ìgbà ọkàn ń pẹ́ ẹ́ nígbà tí fẹ́ débẹ̀ ìgbà ẹlẹ́mọ̀ yìí pé ẹ́ kan ìgbà ẹlẹ́mọ̀ yìí pé pé àwọn fẹ́ ṣe yorùbá nation ẹ jọ ọdún wo lẹ fẹ́ ká ṣe yorùbá nation tí yorùbá bá débẹ̀ lọ́la tó sùn ọ̀fun yín pé wọ́n lè control ni ẹ mọ̀ yín pé ó dàbí ẹni tó lọ sóko olóko ni tọ́ni kò wá so lórí kò wá ṣe baálẹ̀ ní ìlú kan ìlú tó yẹ pé àwọn gangan náà wà ní left and right kò síbi tó jáde sí ọwọ́ wọn ló máa bọ́ sí irú ìjọba wo lẹ fẹ́ ṣe ìjọba tẹ́yìn ti fẹ́ pé vice president tó jẹ́ ọmọ tiwa tó jẹ́ bàbá wa kò lẹ́nu ọ̀rọ̀ ààrẹ bá wí ẹ ló ń sọ̀rọ̀ èmi gbọ́ o kò dìgbà tó bá sọ fún pé mo gbọ́ o torí mo gbọ́ ìyìn tó ń jáde lẹ́nu mo gbọ́ barista nílẹ̀ yorùbá ń kọrin bórin iná òdùn ṣé bó ń fẹ́ tí ara rẹ̀ gbọ́ òun á jẹ́ kọ́là ń tà kí ìṣòwe tọ́mọ onígàárí ilé pa wàláì etí ara mi mo fi ń gbọ́ tí mò ń sọ lẹ́nu tí n bá ṣe mistake màá correct ara mi ẹni pé mi ò ń ṣe life mi ó ń jáde lẹ́nu tó bẹ̀tà ẹ̀ because olóyè Sunday tó wà náà àhámọ́ yẹn ó sì ń fún èmi ní concern why tí àwọn kábíyèsí wa ṣe dákẹ́ why tàlàáfin Ọ̀yọ́ ò sọ̀rọ̀ why tó ò ní ìrìṣà òdùn why tàlákè ògbìn why tàwùjalè òmí sókè kí ló dé why tolúbàdàn ò sọ̀rọ̀ ẹ sọ fún mi kí ló dé tàtà ọjà ò sọ̀rọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba èkó kí ló dé wọn sọrọ mo kàn ń béèrè question yẹn ni wọn ẹ̀tọ́ onírìṣà ò sọ̀rọ̀ wọ́n aláàfin ò sọ̀rọ̀ wọ́n ẹ̀tọ́ aláké ò wí àwùjalè ò sọ wọ́n olúbàdàn ò kí ló dé àwọn ọmọ yìí nínú jail ẹ dẹ keep quiet ẹ dẹ rò kó máa lọ bẹẹ. tó bá tán àlùmárùfù dẹ̀ sọ̀rọ̀ yìí o ọlọ́run ní jẹ́ kó délẹ̀ ní ti kú o wọ́n bí tá à ń babọ̀ yìí àwọn bàbá wa ẹni tó máa rí private jet àti mọ́tò yìí gbé jáde nínú ìlú ó lágbára ẹ̀rù ń ba àwọn ọba gọ́ọ̀sì àwọn gan wọn lè fi gbogbo agbára jáde torí àwọn yùtù ń jẹ wọn káàkiri ni àwa àwa àwa yìí bá ṣe bó ṣe ń yọ sólà wa ń gbọ́ àwa wà nù ẹni tó tún bẹ̀bẹ̀ ìgbẹ́jọ ẹ̀fọ́ bàbá wa lẹ̀. Sunday Igboho wà nínú jail ìlú onílùú òkè ká tẹ̀sọ́ yí pé ìlú wa kọ́ àgbà bọ̀ ìgbésẹ̀ wo lẹ́yìn gbé torí idiot kan sọ fún mi pé ṣé tí òfin kan bá ṣẹlẹ̀ ní Canada ṣé tó bá mú yàn Canada ṣé Amẹ́ríkà lè intervene Amẹ́ríkà tí ó bá mú ọmọ Amẹ́ríkà ní Canada tó bá yẹ pé nǹkan tó ṣe ó wà ní inú ẹ̀tọ́ Amẹ́ríkà máa jáde gbogbo ẹnu mo fi sọ mo rìmẹ́bà pé ẹ̀kọ́ táàbù ń gbà yẹn mo kàn ó pé kò mọ̀ ọ̀gọ́dọ̀ ń sọ ẹlòmíì inú wa ẹlòmíì kò dìdìrìn ẹlòmíì daft ẹlòmíì ò ẹlòmíì wọn ń ru ọ̀rọ̀ yẹn kọ́tọ́ time inú mi lẹ́nu pé tó bá tiẹ̀ ń sọ̀rọ̀ a lè ó lè má rò kó tó sọ bó tó bá ń time ó yẹ kó wo pé nǹkan tó ń type is right ó ní ṣé tí Canadian tí Amẹ́ríkà bá mú Canadian citizen nínú tá a wà inú ọba yìí tó bá mú tó bá pé Canadian citizen tí Amẹ́ríkà mú yẹn ó wà lórí ẹ̀tọ́ Canada máa intervene sórí ọ̀rọ̀ yẹn ok èèyàn kan gba transit lásán àtàbà ah, lọ sùkú agbọ́n èèyàn kan gba transit lásán láti ìlú bàbá ẹ̀ ó gbàbẹ̀ lọ ṣebí mi ń lọ nàìjíríà ṣebí gbà mí mò ń gba london mò ń cross mò ń gba canada ìgbà mi a máa gba france a máa gbàbẹ̀ wá sí nàìjíríà ìgbà mi mọ pléènì máa dúró ní ghana kó wá mú wa lẹ̀ nítorí pé wọ́n ti lọ ṣiṣẹ́ hand to hand ẹ̀dẹ̀ ń wò náà ẹ ní ìjọba kankan fúlàní ló kọ̀ǹtró wa gbogbo ẹnu ni mo fi sọ kò sí ìjọba kankan nàìjíríà ṣẹlẹ̀ rí gbogbo ẹ̀yin boys tẹ̀lé ten politician ẹ understand o mo mọ̀ pé iṣẹ́ owó yín lẹ̀ ń ṣe bọ̀ ẹ fi ọgbọ́n ṣe o ẹ rántí pé iná ti bí àmọ́ most àmọ́nà àmọ́ yín ti ń ṣèyàwó ẹ̀yin olórin tẹ́ ẹ support politician ẹ fi ọgbọ́n ṣe o most àwọn yẹn ti bímọ wọn dẹ̀ ti ń ṣèyàwó ẹ máa ṣíwájú wọn kú ni èpè kọ́ torí kò sẹ́ni tó gbàdúrà kọ́ ọmọ kú lójú ẹ̀ mo gbàdúrà kí n kú káwọn ọmọ mi tó kú ni but kọ́lọ́n fẹ́mi náà lẹ́mi gúngùn kọ́lọ́n dẹ̀ dẹ́ mi gúngùn fún ọmọ tí mo bí gbogbo ẹ̀yin olórin tẹ́ǹtẹ̀ ló ṣèlú ẹ ti ní ọmọ tó ń bímọ nínú yín tí mo mọ̀ ní tí mi ò ní láti dárúkọ àmọ́ wọn Nàìjíríà lẹ lé lórí gbogbo ẹ̀yin obìnrin politician àtẹ̀yin obìnrin artist most ti ní ọmọ tó ń bímọ orí wọ nàìjíríà láti rí yín ẹ̀rí yín pa mí àmọ́ ẹ ń yọ sọ fún yín ṣe rí gbogbo ẹ̀yin tá a ní kẹ́ ẹ support gbogbo àwọn tó jẹ́ òṣèré nàìjíríà eléyìí ò ń ṣe pé ẹnu àbẹ́tẹ̀ bọ̀ọ̀lì níbi tí ìwọ̀nba agbára tèmi dé ni mo fẹ́ sọ fún yìí ẹ tẹ̀lé wá bọ̀ tí wọ́n nàìjíríà yìí tẹ́ ń sọ yẹn tí kò bá wọ́ọ̀kì tí yorùbá nation tó máa wọ́ọ̀kì yẹn bá wọlé ẹ máa máa rògò ẹlòmíì ò mà nílẹ̀ àti mọ́nu yìí nítorí pé nǹkan tó bá fẹ́ fún ìlú ẹ tẹ̀lé wọn ẹ fẹ́ nìyẹn àwọn kòbòkòbò àtàwùsá tẹ̀ ń tẹ̀lé yẹn ṣé àwọn ni wọ́n ń wo fíìmù yín bí ṣe wà ti bá kúrò lórí bí ìsìn mo ń lọ wo fíìmù yín ẹ lè sọ wọn ò lè mú yín Ibrahim Chatta Osomale ó sọ̀rọ̀ sọrọ Òṣùpá kọni ó ni sókè màláìkà náà kọni ó kọni sókè ẹ̀yin yòókù ẹ̀ dákẹ́ ayé yìí máa bàjẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ ire tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ kí Nàìjíríà kó olóko ayé yìí máa bàjẹ́ ni ẹ mi yìí ṣe pé àrò àrò gbogbo ẹnikẹ́ni gbogbo ẹnikẹ́ni tá a bá bí nínú obìnrin tó bá tó fi abẹ gbé jáde whatever the case tó bá ti jáde tó o bá ti fẹ́ kọ́ta ṣe ayé yìí máa bàjẹ́ ni gbogbo ẹni tó bá ní ọmọ ọmọ Yorùbá ò ní rọ́nà lọ tó yẹ pé ẹ fọwọ́ sí kọ́ máa pa wá kọ́ máa sun wá ná kọ́ máa kó yẹ pé ẹlòmíì ò tí ì jẹun láàárọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kí oríire kó bọ́ sílẹ̀ Yorùbá ayé yìí máa bàjẹ́ tọmọtọmọ ni èmi ò dárúkọ bọ̀ tí wọ́n tó bá ti wà nù wọn ó máa mú bó ṣe máa rí nìyẹn nítorí gbogbo tá à ń ṣe ìyá àṣẹ nítorí ara wa èmi ò ṣe nítorí pé mo fẹ́ ní owó kan ní nàìjíríà mi ò ṣe nítorí pé mo fẹ́ ní ìlóṣèlú kankan ti fẹ́ ṣe ẹ má tẹ ẹ kọ́ sílẹ̀ kó gbà lẹ́nìí lẹ́yìn ká direct àwọn òyìnbó kéwọ́ ẹ ṣe báyìí báyìí la fẹ́ lu wa àwa ti kúrò nínú level ẹ tó bá jókòó dá ọmọ forty years àmọ́ tó ń ní ọpọlọ lórí tí ò ní jalè tó yẹ pé tó bá máa dójú ẹ̀ bá máa gbé sọ̀gbọ̀ kalẹ̀ fún yín ni a máa gbógun kalẹ̀ tẹ́ máa búra lẹ́yìn tí a bá ti kọ́kọ́ fi kùránì àti báìbù búra tán bí us tó bá ṣe ìwọ tó bá ti lè ṣe o lè jáde fún president wa torí Ṣàngó ló máa fi búra tó bá ló máa ṣe tó bá ti fi lè yá owó onísìn ẹ wò nàìjíríà yáwó yáwó yáwó yáwó yáwó yáwó débi pé wọ́n yáwó yẹn gbèsè wa ti wà lọ́rùn wa but wọ́n wá lọ ṣe àpapín nílùú àbújá wọ́n ṣe àpapín àpakó owó tó ń yá tọ́nà fẹ́ fi túlù ṣe wọn ò fi túlù ṣe wọ́n wá ń pín gbogbo post tó wà ní ilé ayé yìí ah ọmọ Yorùbá ah nígbà tí o ṣe pé wọ́n ṣépè fún wa gbogbo post tó wà ní ilé ayé yìí pátápátá gbogbo post tó tó di tó ń jẹ́ sáàkù tó fi di Nàìjíríà mú ní sáàkù ọwọ́ Fúlàní ló wà àbẹ̀ ń sọ̀rọ̀ ẹni kan dákẹ́ èmi ti dúró báyìí náà o òdodo ọ̀rọ̀ kò ní ní ká bá sọ olódodo òdẹ ń ṣe kí ni ẹ tó bá ń sòdodo ọ̀rọ̀ ayé òun fẹ́ tí bá bọ́ bí yìí sí tí mo bẹ̀rẹ̀ wèrè kí n bẹ̀rẹ̀ sí ní la irọ́ mọ́ òdodo fún kí n bẹ̀rẹ̀ sí ní máa ṣé pé ayé máa fẹ́ bọ̀yí tí mo wí àrò àrọ̀ mọ́ lẹ́ẹ̀kan sí mo gbọ́ ẹni tó bá ní àní délẹ̀ lérí mo gbọ́ ẹni tó bá dẹ̀ ń gbàládùn àgbẹ̀sọ́ lè gbòòrò ní jáde àbílẹ̀dìkẹ́ ò ní jáde àbájámi ò ní jáde nínú ipò tó wà láìpẹ́ ìwọ gbé ẹni tẹ́ ẹ bá ń lérò pé wọ́n ní jáde wọ́n máa fi rọ́pò wọn ni èyí lè máa padà sẹ́wọ̀n tó máa jáde nítorí pé wọ́n ṣe tí ò dáa àṣírí gangan náà lẹ́díkẹ́ ló ẹ̀pù gbogbo ìjọba nàìjíríà ló ẹ̀pù àwọn ọmọ nàìjà irú àwọn tó ń mú yẹn ọ̀bá pa gbogbo yẹn nínú ilé yẹn ni ṣé lẹ́díkẹ́ yẹn ló yẹ kó wà nínú jail àwọn lọ́ọ̀yà wa gan mi yọ̀ understand báwo lẹ ṣe máa fún yàn ní bíi bẹ́ẹ̀lì tí tọ́tọ́ ń bèèlè èèyàn ní méjì mẹ́ta mẹ́rin irú ìlú wo nìyẹn lójú òfófin kò sí òfin kó bó ṣe wù kó mọ òfin dẹ̀ wà àwọn ọ̀tẹ̀lé ni ìgbà tí justice ti dájọ́ the only thing tó kù ni pé lọ́ọ̀yà ẹ gbé wọn jáde but àwọn àwọn alágbára ìlú Nàìjíríà wọn náà lè jáde. àṣẹ ti wá látòkè ẹ wo ẹ má jẹ́ ń parọ́ fún yín ẹyẹ èèyàn kò sí kankan tó ń jẹ́ federal government ní nàìjíríà o fúlàní government ni o èmi ò ní parọ́ fún yín o tó bá wù ẹ̀yin ọmọ nàìjíríà lè ní kó máa wá wa kiri àwọn òjì sọ̀rọ̀ àmọ́ ẹni tó bá ro kúrò mí àfọ̀mọ̀ rọ́pò bẹ́ẹ̀ ni bá ro kúrò mí àfàyà rọ́pò. bẹ́yàn ro kúrò mi á fi àbúrò ẹ̀rọ pọ̀ bí bó rorò kúrò lórí èmi ààrẹ àmàrúbọ bagúwà ọmọ ọ̀ràn míyàn ọmọ ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ má dẹ̀ ọmọ àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nípa àjìbà ẹni bá ro kúrò mi lọ mu omi nítorí pé nítorí kí ni gbogbo tí mo wuya àrọ máa rọ mọ nítorí nítorí ìlú nàìjà làwa ń jà fún ó yẹ kí n cross ẹsẹ̀ mi ni kí n máa ṣe fàájì ara mi bọ̀ kò sígbà tí mo ń sùn mi ìró oorun sùn lórí kíní mi ò gbowó lórí ẹ̀ abẹ́ tìrì tàti sẹ́ni pépà síta rí abẹ́ tìrì tán ní ẹ̀yà ẹ̀dáwó fún ààrẹ almaruf ẹ̀dáwó fún ṣé ẹ ti gbọ́ rí torí tá a bá wí ibi tó bá yẹ ká lọ ẹ̀ lọ ẹnikẹ́ni. tó bá ń ro kúrò gbogbo ọmọ nàìjà gbogbo ẹni tẹ́ wà lórí ètò yẹn ṣe àṣẹ lẹ́ẹ̀kan náà káwọn gbogbo ẹnikẹ́ni tó bá ń ro yìí bó bá mu omi asàpà lórí bó jata agbòdì ara bó jọ orógbó yẹn wọn lórógbó máa jẹ́ kéèyàn kò ní gbó bó ni ó ti di àṣẹ ẹ ṣe àṣẹ sí i nítorí pé n tó ń lọ ní ààrẹ almaruf ọmọ Ọ̀yọ́ aláàfin òjòpá ṣèkèrèmàdé ọmọ àtìbà ọmọ owurọ ọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nìkan àdìbà ìdómògún ni mí ọmọ àfìbọn ṣọ̀pá; ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bíi ọmọ ọlọ́kọ̀ wọn ẹ̀yìn ọlọ́kọ̀ wọn ògèdègèdè ọlọ́kọ̀ ipò tí ò lọ́kọ fẹ́ tó mú un gíngín ó fi gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ èmi lọ́mọ ládé ńládé ńládé aláàfin òládé adé aládìkúnra gbàfọ́láàfin èmi lọ́mọ gbádẹ́rù gẹ́gẹ́ ilẹ̀kùn ni ilẹ̀kùn àbí kí náà ó ṣe pè parí ẹ̀ bí ìrántí yòókù ẹ bá ẹ bá ń parí ẹ̀ ẹ bá mọ̀ ṣẹ́gi ní ìhùlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni èmi lọ́mọ gbádẹ́rù gẹ́gẹ́ ṣẹ́gi ní ìhùlẹ̀kẹ̀ àbí nìkan ọ̀bùn náà dẹ̀ pé àwọn ìyá yẹn wọn máa wà òkè kójú bẹ́ẹ̀ lọ.